ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب الأداب عن عبد الله بن زيد بن عبد ربه قال فاطري وأنا نائم رجل فقال يقول الله أكبر الله أكبر فذكر الأذان بتربيع التكبير بغير ترجيع والإقامة فرادة إلا قد قامت الصلاة قال فلما أصبحت أتيت رسول الله صلى الله عليه وآله وسلم فقال إنها لرؤيا حق الحديث أخرجه أحمد وأبو داود وصححه الترمذي وابن خزيمة وزاد أحمد في آخره قصة قول بلال في أذان الفجر الصلاة خير من النوم ولابن خزيمة عن أنس رضي الله عنه قال من السنة إذا قال المؤذن في الفجر حي على حي على الفلاح قال الصلاة خير من النوم وعن أبي محرورة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم علمه الأذان فذكر فيه الترجيع أخرجه مسلم ولكن ذكر التكبير في أوله مرتين فقط ورواه الخمسة فذكروه مربعا àfa bẹ̀rẹ̀ sí ní ti àlàyé fún wa nípa àwọn àdéhùn tó wá nípa ìrun pípẹ́. lẹ́sẹ̀ pípé ìrun pípé ó ti di ọ̀kan nínú àwọn àṣà ààrẹ Islam àmì táwọn ti dá. táwọn àfi máa ìpè mùsùlùmí ń bẹ́ẹ̀ nìkan. ìrún pípé yìí nígbà tó bẹ̀rẹ̀ kí ẹ̀rọ ti ṣe wá nínú àwọn hadith etí Bukhari àti Muslim tí wọ́n gbé jáde. ilé ìgbà táwọn Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ti hijira wá sí Madina pẹ̀lú ṣàkíyèsí pé. òǹkà àwọn mùsùlùmí ti pọ̀ yàtọ̀ sí bí wọ́n ti ṣe wà ní mẹ́kà. a ti kírun lẹ́ẹ̀mọ àrùn lójúmọ́ àmúkátọ̀ ọ̀nà wo láàmú àgbà láti fi èèyàn nà àkókò wọn ti tó kí wọn lọ kírun kí wọn wá kírun ní kíláàsì. ìgbà wa kan wá wọn láti ti ń pè wọn kí tó ṣùgbọ́n ìgbà wọn kò fẹsẹ̀ rìn lẹ̀. ìta àmọ̀ tó dájú ó ní wípé sísọ ìrún pípè dòfin níṣẹ́ lọ bẹ̀rẹ̀ ní Madina ní ọba alákọ̀ọ́kọ́ lẹ́yìn hijira Ànábì sallallahu alaihi wasallam. wọ́n péjọ kàpérò ìran àwọn mùsùlùmí ọ̀nà wo láwọn àgbà láti fi mú àwọn èèyàn mọ̀ pé àkókò òun ti tó a rí nínú wọn ẹni tó mú márùn ká máa lo aago wa tá nàbì sallallahu alaihi wasallam ń kọ́ wọn nítorí lẹ́yìn ìṣe àwọn nàṣọ́ra nù àwọn alágbélébù a rí nínú wọn ẹni tó dá márùn abówó kọ́ ọ sáwọn fún àfẹ́rẹ́ nígbàtà tí kò ń bá ti tó ànábì sallallahu alaihi wasallam wọn kọ̀ wọn nítorí ti àwọn Yahudi nìyẹn a sì rí nínú wọn ẹni tó ní ká máa dáná nígbà tí èsì máa ti bẹ̀rẹ̀ sí ní gbéra sókè àwọn èèyàn ò rí wọn fi máa mọ̀ pátìkù wọn ti tó ànábì sallallahu alaihi wasallam wọn kọ̀. wọn nítorí pé àwọn màjúsí nìyẹn wọn túká wọn kọrọ sórí pé ọlọ́run ọbọ mọ abdullahi ibn zayd ibn abdi rabbih tó gba àdéhùn wa alákọ̀ọ́kọ́ yìí òun sí abdullahi ibn zayd. ibn Asim ita ti ń dákọ rẹ lọ́pọ̀lọpọ̀ níbi àlùwàlá a ti sọ níbẹ̀ yẹn pé Abdullahi ibn Zayd ibn Abdurrabbah òun bọ̀ òun náà ló dé yìí tàbí ọjọ́ kan nínú àwọn àǹsọ́ òun náà ń bẹ níbi àpérò tó tẹ̀lé yìí. ń fún wa níwò nípa ń tó tẹ̀lé sùn. lẹ́yìn àpérò tó tẹ̀lẹ̀ láàrin anabi sallallahu alaihi wa sallam àtàwọn sàbẹ̀ níbi tí wọ́n ti fẹ́ rẹ̀ gúnbì kan tí wọ́n fi túká kọ́nà wọn mọ̀ wá. sàbẹ̀ yìí fún wa nípa tó tẹ̀lẹ̀ ojú àlà lójú oorun wọn látọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti máa ń wá ṣùgbọ́n ìta lálàlà wọn ní àtúndà ṣètọ́ọ̀nì ló ti máa ń wá a ti mọ̀ yín pé ìjẹ́ ànábì ti tán àyàfi àwọn mubashirat àwọn afúnni ròdùn nínú rẹ̀. láti ní ar-ru'ya as-salihah àwọn níta fi hàn ní lójú oorun táwọn kan rí láti máa bí kánábì sallallahu alaihi fún tó dà nábì àkọ́kọ́ ńdọ́nà ti bẹ̀rẹ̀ fún wa nígbà tí wọ́n kọ́ di ànábì ọ̀nà ni ru'ya salihah ọ̀nà tí a fi hàn ní lójú oorun. tọ́jú ẹni débi pé wọn àyè rí nǹkan kan lójú oorun àfi kí nǹkan wọn ṣẹlẹ̀ tí ìgbà tilẹ̀ má tí ò sí èméjì mẹ́. aláwòdodo yìí ohun tá a fi hàn ní tọ́jú ẹ̀sùdodo yìí ó tẹ̀síwájú kó sùn mẹ́fà ó tẹ̀síwájú kó sùn mẹ́fà bẹ́ẹ̀ ni ọdún mẹ́tàlélógún lókè pẹ̀ lẹ́yìn tó lọ́n ti ṣe wá ní ànábì rẹ̀ òjìṣẹ́ rẹ̀. ajẹ́ pé oṣù mẹ́fà tá a bá wò ó sọ́dún mẹ́tàlélógún ajẹ́ pé ìdá kan nínú. No ìdá mẹ́rìndínlẹ́ àádọ́ta ìdánabi òní tá a fi hàn ní lójú oorun tọ́jú òdodo. oṣù mẹ́fà lọ́lọ́run bá fi ń fi nǹkan hàn nábì lójú oorun ti ń ọlọ́run sì fi ọdún mẹ́tàlélógún wọ́n fi ṣe ní ànábì otu di pé wọ́n jẹ́ ọlọ́run bá ní pè. ẹ̀yin sì mọ̀ kóṣù mẹ́fà mélòó lọ́wọ́ nínú ọdún mẹ́tàlélógún oṣù mẹ́fà mẹ́rìndínní àádọ́ta ajẹ́pẹ́dà kan nínú mẹ́rìndínláàádọ́ta jíjá nàbì ìní ìtàfihàn ni lójú àlá tó jòjòjò torí rẹ̀ lóyún tó lóun lálàá tó ń bá rí máa kan nínú ìdá mẹ́rin níní àádọ́ta jíjá nàbí rẹ̀. tán sábẹ́ lójú oorun ọlọ́run fi hàn án fẹ́nìkan ń gbé àgbo ká ìwà àwọn sọ́ọ̀tì nàkó wọn tọrọ lọ́dọ̀ pé arákùnrin yìí táàbù yìí fún mi ká lè bá a máa lò ó táàbù yìí fún mi kí ló fẹ́ máa fi ṣe wọn làwọn ti ṣe àpèjúwe pásítọ̀ òun ti tó ni káwọn èèyàn á máa lò pásítọ̀ òun bá ti tó arákùnrin wa sọ pé ọ yóò àjẹ́ kí n tọ́ka sí ìtọ́lọ́lá ju aago lúlù fún ọ èyí tẹ́ ẹ̀ máa ṣe dásìkò òun bá ti tó mo ní bẹ́ẹ̀ ni ìgbà tó pọ̀ láti taago fún ọwọ́ akọ ní gbólóhùn bá ti máa pè wọ́n. tó irun pípé inú ṣẹ̀ríà Islam òun náà ni al-i'lam ìkéde ìkéde tá a fi mú ní mà ìgbà tí kò ti tó eléyìí ni irun pípé ṣùgbọ́n nínú ṣẹ̀ríà. قلنا ان كده الاعلام بوقت الصلاه بالفاظ مخصوصه في اوقات مخصوصه كده فاكو كون تتو لا كلهم كتاتي اداي اليوم لا فاكو كتاتا داي اليوم اللي ما كوني يعني كده يعني ó ní í ṣe pẹ̀lú kéde gbogbo tá a bá ti pè ní kéde ó mú ká ká lóhùn ká lè gbóhùn sókè eléyìí jẹ́ ọ̀rọ̀ pípé. Abdullahi ibn Zayd ibn Abdurrabbi onítọ́ọ̀fẹ̀ bíi wa ànànà ìmọ̀rọ̀jùlọ. ẹnìkan ń sùn ọ́ arákùnrin kan gba ọ̀dọ̀ ń fọkàn ó wàá sọ fún mi pé wọn gé kúrú nítorí tẹ́lẹ̀ náà níta tó sàn yẹn orí tó gbé aago lọ́wọ́ tá aago yìí e fún mi kí lọ fẹ́ máa fi ṣe á máa lù ní káàtó òun máa ti tó fáwọn ìdílé bá máa sùn bẹ́ẹ̀ ní tọ́ka sí ètò lóore ju léyìí lọ fún ọ ní gbólọ orí káàtó òun máa ti tó wàá máa sọ pé Allahu Akbar Allahu Akbar. الله أكبر الله أكبر لا لا مان بتربيع التكبير أصدق يوصى الله أكبر لا مان الله أكبر الله أكبر الله nínú hadithi abdillah ibn zayd ibn abdirabbe yàtọ̀ allahu akbar lẹ́ẹ̀mẹ́rin yàtọ̀ sí tó wá nínú àgbà wọ́ọ̀rọ̀ ti bilal àti ti abu mahdura wípé ẹ̀ẹ̀mejì péré ní ọ̀sọ̀ allahu akbar níbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó wá nínú àwọn ìgbà wá mi ti abu mahdura náà. wíkẹ́ yọ̀tọ̀ allah akbar lẹ́mẹ̀ ṣùgbọ́n àwọn ìgbà wa tó pọ̀ nínú àdéhùn ti àbú màdúrà onígbé yọ̀tọ̀ allah akbar lẹ́mẹ̀. wọ́n wá kọ́ bí ó ti ti pè irun títí délẹ̀ ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah hayya ala as-salah hayya ala as-salah hayya ala al-falah. حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله بغير ترجيع لا يجيك موفي أوي توي بولون جاني جاني مجي جني جي جي لا يجيك موفي كون نينو نوكي في عبد الله بن زيد ابن عبد ربه wọn ò fi sí ń bẹ̀ yìí pé wàá ti Allahu Akbar àbúrò àti ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammadur Rasulullah jẹ́jẹ́ kó tó fún wí sókè eléyìí ni wọ́n pè ní tàbíṣe yẹn ni pé wọ́n àti sọ pé Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar wàá rọ adákẹ́ ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أين لا أقول صفوف أشهد أن لا إله إلا الله سقط واوي لا أقول صفوف إن أنا أقول ترجيع نينو àdìsí عبد الله بن زيد وسي ترجيع jù bẹ́ẹ̀ طيب. kò sí ń bí kò túmọ̀ sí pé kò sí ń mí wá nínú hadithi Abu Mahdura ṣùgbọ́n kò wá nínú hadithi àwọn yòókù wal iqama wọ́n tún wá kọ́ mi ipe gbàtà bá fẹ́ ṣe iqama ti tán báwo la ṣe bá ṣe kọ̀ọ̀kan Allahu أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح إلا قد قامت الصلاة يعني قال قد قامت الصلاة ما تقول حي على حي على الفلاح يعني قد قامت الصلاة قد قامت الصلاة òní wílẹ̀ kan ẹ̀ méjì lówùú yọ Allahu akbar Allahu akbar la ilaha illallah tọ́ba wọn ni yóò wí gbólóyìn kọ́ mọ̀lẹ́kọ̀ọ́ kan eléyìí tí ó túmọ̀ sí wípé Allahu akbar ti bẹ̀rẹ̀ ẹ̀kan ni ó wù. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله بين وقع عبد الله ابن زيد ابن عبد ربه فلما أصبحت نبات لما تموت سايه أتيت رسول الله صلى الله عليه وآله وسلم موابا نبي كاتب لكم أبا فقال أنا بني إنها لرؤيا حق دجاج كنت فيها من لجو على لجو تجدد الحديث حديث تسمع تو تو هم نتوالي قريب oníkẹ́ ńgbà tó sọ pé ìnáhà lọ́rọ́ ìyá ọ́ lọ́dọ́dọ́ ń ta fi hàn ní lójú lójú oorun tọ́jú òdòdó ni. wọ́n á ní sọ́ni tí wọ́n sọ fún ọ pé ká máa wí tásìkò oorun bá pé fún bìlà. فإنه أندى منك صوتا torí pé ó lóhùn tó ń rìn ju tiẹ̀ lọ. lọ́n ti pé ẹni tó rí nǹkan ẹ lójú oorun yẹn ṣùgbọ́n wọ́n á ní ìwọ́kọ́ lọ́nà pé sọ fún lágbájá torí kí ni wọ́n sọ sábàbí ìṣojú nítorí pé ó ibi tí wọ́n ti wí fún Bilal tí Bilal ń pè ni wọ́n máa fi gbọ́ ni wọ́n máa ń bọ̀ ó ní wọ́n ṣùgbọ́n àwọn tàbí torí kálukú máa fẹ́ jẹ́ sabaqan ila al-khayr ẹni tí ó yára débi orí àti òsì báwọn yẹn ti rí láyé sùn wọ́n ti sabaqina ila al-shar àwọn tí máa yára sábúrú kọ́lọ́ máa tà wá bẹ́ẹ̀ tọ́ àdìsùn yẹn. أخرجه أحمد الإمام أحمد بن ذلك وأبو داود àti Abu Dawud àti Tirmidhi Tirmidhi sọ pé sahih Ibn Khuzaimah náà sọ pé sahih. ẹgbà wáyé ó ṣàfihàn fún wa àwọn ẹ̀kọ́ ńláńlá nínú àwọn ẹ̀kọ́ yìí onígbà nàbí sallallahu alaihi wa sallam laysa mustabiddan ànábì sallallahu alaihi wa sallam wọn ètò dictator wáhàyè ọba ti sọ̀kalẹ̀ fún anabi nípa rẹ̀ anabi máa ń bá àwọn tàbí dúró torí kọ́ làwọn bá ti sọ pé wọ́ṣọ àwérò wọn tẹ̀lé àmì máa bá wọn jíròrò nínú gbogbo ní ọba fẹ́ sí. فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين nígbà tó bá wá pinnu pé tí wọ́n fẹ́ ṣe ní bọ́lọ̀ dúró torí pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn olùgbàdúró wa amruhum shura baynahum ọ̀rọ̀ àwọn mùsùlùmí ohun tí wọ́n máa ń ṣèjíròrò lórí rẹ̀ ńlá rẹ̀ torí ẹ̀ gbogbo ẹni tó bá ti fi ṣe aṣíwájú tó bá fi jọ̀gá kọ́mọ lérò pé torí pé àgbọ́njọ àwọn yòókù lọ́nà tó àmọ́ ńgbà tó jẹ́ pé ọ̀rọ̀ ò lè létò kò lè lọ dáadáa tá a bá lẹ́nìkan níwájú iná wọn fi fi ọ́ sọ̀gà. mọ́ wàá jẹ ẹni tí wọ́n máa dárò tí wọ́n máa dá pàtẹ́ ẹjọ́ máa jíròrò pẹ̀lú àwọn tó wà lábẹ́ rẹ̀. ń bẹ nínú àwọn èèyàn tá a máa fojú di wọn tó ti kọ́gbọ́n ti ń bẹ lórí wọn à nídàájí wọn. ṣùgbọ́n gbogbo ẹni tí wọ́n ti fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n náà lànà bisalòlá àdìsọ́lá ti kó àwọn sàbẹ̀ jọ wọn bá mọ̀ràn wọn fi amúrin dìní nípa ọ̀rọ̀ ẹ̀ gbàtó ṣe pé wáyé yóò ti tó bá rí àwọn wa jẹ́ ẹni tí wọ́n máa dárò tí wọ́n máa dá ó fún ìgbà tá a a bá ti ń àpérò kìí ṣe dandan gbọ̀n wípé lónìí náà la ti gbọ́dọ̀ rí àbáyọ kan tó jẹ́ pé a fẹnu kò lé lórí a lè ṣe ká pàtì ká tó padà sídìí rẹ̀ ńjọ́ mi títí tá a ṣàfihàn pé ní tí a padà mú nítorí láǹfààní. nínú ẹ̀kọ́ tuntun wa náà àdéhùn ó ní pé ọ̀ràn èèyàn ló jẹ́ lórí mùsùlùmí o ipe kọ́ yapa sí àwọn kẹfẹ́ rí kọ́ yapa sí wọn kọ́ mọ́ gbé ní táwọn ń ṣe nínú ẹ̀sìn wọn wọ́ ìsìláàmù lẹ́wọ̀ ní táwọn kẹfẹ́ rí ń ṣe nínú ẹ̀sìn wọn wọ́n gbé wá bá ìsìláàmù gbogbo èèyàn ló ṣe bẹ́ẹ̀ láti rí kó pé kò pé lọ́dọ̀ tiwa. Èrùgbẹ́ ìfọ̀n mú àpèjúwe wa. يجعل الناقوس كناقوس النصارى النبي قال gbígbé aago ewé aago àwọn nasọ́ra wọn kọ̀ wọ́n ní bókọ́n kàbókèlè yahoodi ajẹ́pẹ́ jáma ló fèrè bí fèrè àwọn yahoodi wọ́n tó kọ̀ náírùn kànáàrì nàjó iná gẹ́bí náà àwọn mẹ́túsáwá àwọn tí ń siná ànábì tó kọ̀ sallallahu alaihi wasallam. eléyìí túmọ̀ sí pé laysa kufrun khayrun min kufrin fal kufru kulluhu sharr kò sí ìkẹfẹ̀rí kò sí ìṣekẹfẹ̀rí kan tó ju ìṣekẹfẹ̀rí mi gbogbo ń dábàá ti pè ní ìṣekẹfẹ̀rí ńkọ́ àbúrò ni. وإن لم يدل ذلك على أن الكفر ملة واحدة بل هو ملل مثل نبي لي يوسف تجيب بوز كبيري إنك كناني وإنك كناني وا كبيري ما بقول لا إنتي إيه، أتوتوتني كبيري كيف تقول حديث الكفر ملل نو لا يرث أهل دينان شكا أولا سميتي جو جو راهو ني جو wọn pè ń bì náà ní iṣẹ́ ta wọn bá jọ jẹ́ kéfì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tẹ̀lé ìfihàn wa gẹ́gẹ́ bó ti ṣe pàtàkì ike káwọn mùsùlùmí ọmọ ike ìtọ́jà òun náà ní Islam kò síbi àti lè pa ìṣe kéfì rí láró tí ó tiẹ̀ ṣe wò kò síbi ó ti fẹ́ gbé lárugẹ tí ọ̀jọ̀jú ẹ wá wọ aṣọ ìpè laysa kufru khayran min kufri kò sí ìṣèkèfèrí kan tó lérò ju ìṣèkèfèrí mi lọ. tó ti pé apá nínú àwọn kò fún ọlọ́wọ́n bá ó tún rọra fún wa ní àǹfààní kan tí òkú kèfèrí mi torí gbogbo àwọn kèfèrí tí wọ́n ní aga lórí nǹkan tí wọ́n ń lò yìí àwọn ètò pọ̀ jù nínú wọn ọlọ́run fún wọn láǹfààní tí ò fún àwọn kèfèrí mi bí àwọn nàfọ́ọ́rà àti òwúdi ọlọ́run fún wọn láǹfààní pé tí wọ́n bá pẹran ká jẹ ọlọ́run fún wọn láǹfààní pé a lè fẹ́ ọmọ wọn lóbìnrin اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لكم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين الله bá بك bí kẹ́ يهودي jẹ ẹran sẹ̀wọ̀n pé àwọn tó láǹfààní kan bẹ́ẹ̀ èyí tí ò sí fún àwọn bàbá lóró èyí tí ò sí fún àwọn bàbá sàbò èyí tí ò sí fún àwọn olùbọ Ọ̀ṣun Òṣogbo èyí tí ò sí fún àwọn olùbọ Òkè Ìbàdàn èyí tí ò sí fún àwọn alágẹmá èyí tí ò sí fún àwọn ẹlẹ́yọ̀ ṣùgbọ́n ọlọ́run fún àwọn yahudi àti nasara walau kana yahudiyya aw nasraniyya wa fi nafsi al fótó jẹ́ lẹ́yọ̀ yahudi àbí nasara tó sẹ́yọ̀ sẹ́yìn jẹrán tó bá dúnbó la tó bá jẹ́ yahudi kọ́ọ̀lù tó bá jẹ́ nasara sẹ́ẹ̀ tí ò ní nǹkan mi ti ń ṣẹ́jú nasọ̀rọ̀ àníyá lọ tí ó kó bá tó bá kú òní tó bá dún ẹ̀ràn ọlọ́run nìkan jẹ́ òun ní tó bá jó obìnrin tó bá wù yín fẹ́ ọlọ́run bá kẹ̀sìn bẹ́ẹ̀ náà ni yahudi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún náà gbọ́dọ̀ lo irun táwọn ń lò ń jẹ ẹ̀sìn wọn. ọ̀sábí ọwọ́ agbé dúró gbogbo ìwọ mọ́sálásí ẹni wọ́n ń lò ń churches náà gbogbo ìwọ mọ́sálásí di sọ́ọ̀sì aláìlórí lọ. ṣé mọ́sálásí lè lè? bákan náà a rí i pé ntí wọn lò ń di ẹsìn wọn àgbọ́dọ̀ mú wọn àgbọ́dọ̀ mú wọn di ẹsìn tiwọn. tí bá fi àyè lẹ fáwọn aláìmọ̀ kan ọlọ́run ẹ ní dá ìsìlámù mọ̀ yàtọ̀ sí kófò mi. lápá àwọn mọlájú mọlájú mọmàtá gbogbo rubbish and nonsense tó ń ṣe nínú kúfùrù wọn mọ kó wọnú ìsìlámù. tí bá ti fẹ́ gbé sórí scale tó bá fẹ́ sèré nípa rẹ̀ ọlọ́run mọ iye example tó lè mú táwọn nǹkan tó ń modernization tó ń kì torí ẹ̀ wọ́n kọ́ gbogbo nǹkan tí wọ́n máa lò ẹ̀ ráwọn ọmọ júùsì náà tẹ̀sí pé náà làwọn ń bọ̀ níbi kan àwọn náà wọ́n fún wọn láǹfààní kan níbi à ń gba jizíà owó tí kébèrè ọmọ asan fún ìjọba ẹ̀sìn Islam kó lè bá láǹfààní àti máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam nínú adé Ànábì sallallahu alaihi wasallam ní òbí náà tẹ irú tẹ ẹsẹ báwọn alùpùpù náà nìkẹ ẹsẹ àwọn náà ìyẹn nìkẹ gba jizia lọ wọn níbi jizia nìkan ni àmọ́ kò kò túmọ̀ sí pé afẹ́ akọ ọmọ wọn kò sì túmọ̀ sí pé ajẹ́ bá pa níbi jizia nìkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo táwọn máa ń lò ń di ẹ̀sìn wọn wọn là gbọdọ̀ lò dúpẹ́ o àdúpẹ́ fún tó wá aago aago burú aago burú nínú súnà anábì sallallahu alaihi wasallam mẹlẹ́kà sọ pé létọ́ bá wà àwọn kì í wọ bẹ̀ láwọn àmọ́ á fi pèrún láwọn ẹgbẹ́ wa tìrùn ẹgbẹ́ tí wàá bá wa nù àdúgbò fọlọ́ fèrè fèrè ti jẹ́ fèrè àṣetán ẹ tí mo rìn ni mizmaru ṣetán fèrè àṣetán báyọ̀ pé fèrè náà mọ̀ á fún un. láti sọ fáwọn pásítọ̀ ọ̀rọ̀ tó. iná ń kọ kó a ní pé iná iná oògùn náà wá ní tá láti fi àwọn èèyàn pásítọ̀ ọ̀rọ̀ tó a àwọn òbí lẹ. tí bá yẹ ká gbọ́ lábàá máa lò èèyàn mélòó ní kò sí láfíríkà kò sí gbé tàbá pè wọn gbogbo èèyàn gbọ́ ṣẹbi spíkà ni kò sí loud speaker al-aslu oní adami al-mukabbira ìtọ́jú ìkìlẹ̀ ni pé kò sí spíkà because àwọn èèyàn wọn ti fẹ́ wọn ti fẹ́ ló pè wọn more than thousand years ago kó tó di pé àwọn èèyàn invent loud speaker tó bá fẹ́ ló pè ń ewu èèyàn tí ó gbọ́ pàápàá jùlọ ní ìgbà tí ojú ọjọ́ bá dákẹ́ tẹ wàá gun òfin tó gun àyè tó ga láti lọ pèrún tí wọ́n wá jẹ́ni tó lóhùn àwọn olùmọ̀sọ yìí pé àtúlẹ̀ mẹ́lì mẹ́ta àtúlẹ̀ tó ń ti ń pè wọ́n tí ọba sáré wọn gbọ́ràn tó ń pè ẹ̀yin sì mọ̀ pé mẹ́lì mẹ́ta kìí ṣe kìlómítà mẹ́ta kìí ṣẹgbẹ́ wọn gbọ́ tó bá gbọ́ àyètọ́ ga ẹ̀rọ pípé báyìí tó wà bá ti ga sí tí wọ́n bá sì lóhùn sí bẹ́ẹ̀ lóhùn rẹ̀ ọ̀mà lọ. ìtumọ̀ mànára ni tí wọ́n ti sára mọ́síláṣí gbèsè pé fáǹsì wọ́n ti síbẹ̀ pé nígbà tí a bá fẹ́ pè wọ́n á gòkè lọ nígbà tí a bá gòkè lọ tó bá gòkè lọ tó bá wá pè wọ́n ẹ wá dúró tó ti gbóhùn rẹ̀. iná lọ fà á mo ti jẹ́ kí mo àtàyè wá di ayé kí wọ́n ṣe láùspíkà ẹ̀ fi láùspíkà tó máa ṣe òkè yẹn wọ́n lọ tó ma torí pé kí láùspíkà wà lókè rere o kò dàbí kó wà nísàlẹ̀ òkè tó wà yẹn yóò ní jìnnà gán tayọ kọjá yìí pé ìsàlẹ̀ lọ wà. tọ́ ẹ wá dúró èèyàn ti ń gbọ́ tẹ ẹ bá pè wọ́n tẹ ẹ bá wá lu aago kìlómítà mélòó wọ́n ti lè gbọ́ gbàngàn pàkàn mọ́tẹ́kù àǹfọ̀rù. lẹ́yìn náà tó bá jẹ́ fèrè ni ẹ̀wò ìyá atẹ́gùn tẹ́ nídìí láti jẹnẹrétì láti fún yín gbogbo òfúfú náà gbà tí ẹ bá wọn pọ́n gbogbo kàtàn orí ọ̀yọ́ tọrùn ọ̀yọ́ ti pọ́n tó sọ̀kánà wọn a tún lè má dààmú nígbà tó bá pa agolo ẹlù ṣé ti ṣọ́ọ̀ṣì ní àbí ti mọ́ṣáláṣí ṣé ti sinagogu ní fèrè àbí ti mọ́ṣáláṣí àlọ́ lẹ́yìn náà tó bá gbé náà lẹ́dá ṣé èéfì yìí táwọn ó ń sọ̀kò ni àbí táwọn mùsùlùmí ẹ̀dá kù ń bọ̀ lè fi hàn lè dé náà ẹ̀yin dáná bí èéfì sọ mọ́sálásí mẹ́ ọ̀ náà dáná èéfín àwọn ilé náà dáná èéfín ó lè jẹ́ pé èéfín àwọn ẹ̀yà lẹ́wà. tó lẹ́yìn náà afẹ́ dáná kò ségi àtijọ́ sọ pé àtìkò òun ti tó fa tó láti wá sí láti fi kerosene dá kerosene tẹ bá dá sí stóòbù èéfín náà dá subhanallah torí di eléyìí a rí pé kí ọlọ́run bá pọ̀ islam kọ gbogbo eléyìí eléyìí tún ẹ̀kọ́ kan tó wà ń bẹ̀ pé bá a ti jẹ́ mùsùlùmí o ọ ń bẹ nínú ọlá àtàdúró tó lọ́n ṣe fún wa ibi ká yiri ń táwọn àti èsè mùsùlùmí ń ṣe ká yiri rẹ̀ wò ká wa terminate ẹ̀ láti fi hàn pé what is that ó wà mo rò pé yé àmọ́ kò sí fẹ́ lómi ò bí wọn dáa lọ́wọ́ ayé rí pé pẹ́ńpẹ́ rán ó mọ tó ń sọ orí ilé oṣù pé pẹ̀lú ìgbà tó bá pín ìwọ́sùn wọn sọ àwọn níní àwọn wẹ̀dì ẹ̀ fún ọ sáàgbó ní mímì gbàgà kí ni tìmọ̀ rẹ̀ wọ́n gbọ́ àyíkọ́ ní tìmọ̀ fẹ́ pé gbàgà lọ fèrè kọ́ bú kí ni tìmọ̀ rẹ̀ gbogbo màálù ló lè fọ́n bẹ́ẹ̀. iná ń kọ́ kí ni tìmọ̀ tó mú jáde wọ́lá nìkan. sàmà Allahu akbar Allahu akbar òbí ẹni náà dájú fi Islam ṣe yẹ̀yẹ́ ọlọ́wọ́ ba ló tóbi jù wọ́n wá mẹ́rin tó tóbi tó wá. o tún wí lẹ́mẹ̀rin kórìí ọ̀pọ̀ ẹ̀yìn torí bá ń fọ́kọ́ fọ́ dànù. torí àwọn sọ pé tá máa ń pè wọn o yóò túlẹ̀ nígbà tó gàba wa sá táwọn ọmọlẹ́yìn ni ó dùn ọ̀la àwọn ọ̀dùn. أشهد أن لا إله èmi jẹ́rìí lódodo pé kò sí nǹkan tọ́tọ́ láti fi òdodo jọ́sìn fún àfi ọ̀wọ́ tó tèmi tó dáwọ̀ ẹ̀dá kùtà ní òkè panumá ní òbí dáa tẹ́lẹ̀ pé kí wọ́n dáwọ̀ sẹ́yìn tí ń ti igi tí ń bọ́ pẹ̀ kọ́ ẹ ti ti jésù sálọ́dà ọwọ́. tó lẹ́yìn náà wọ́n ní ashhadu anna muhammadan rasulullah èmi jẹ́rìí fanabi muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́ọ̀ni sani ó kíkọ́ ọgbẹ́ mi lọ òjíṣẹ́ ọlọ́ọ̀ni òdodo ni wọ́n sọ yàtọ̀ sẹ́ni tó pẹ̀ nìkan tí ì sọ́lọ́ àti sẹ́ni tó pẹ̀ nìkan ọlọ́ọ̀

wàlúwà ìkọ̀tẹ́ sì mí ìdìmọ̀ àtọ̀bẹ̀. kí ẹ wá kọ́ ní o kò sí. àgbọ̀ rí wàlúwà. àlọ́ àbọ̀ àtọ̀. kódà ìjà ló máa sọ bẹ́ẹ̀ gan gbogbo yóò tún mọ ọgá ẹ wà pọ̀. ṣùgbọ́n ní Islam ẹ bá bọ̀ wá ti sọ̀ láà. àìsàn tó bá ẹnu náà mọ̀ tó máa rẹ̀ ọkàn máa wù ú ní pé kí ni wọ́n wí hayya ala salah ẹ máa bọ̀ wá kírun wọ bàbá màmá ẹ kankanú lé wọ bàbá wọ màmá ìwọ lọ sàlọ̀ lágbo kírun yàrá rẹ. lẹ́yìn náà hayya ala salah yìí ṣe hayya ala ti di nǹkan mi ò yóò di ẹ́ ilé ẹni sọ́lẹ̀ àmọ́ tó bá ti ìgbà tó sọ pé ẹ wá jó náà nù ìgbà tí ẹ wá gbé dè wàhálà ìmúṣkìlà ẹgbẹ́ tó lọ sọ sọ̀yọ́ sọ́lá sọ́lá sọ́lá ojú náà màdó sọ́lá wájú náà èèyàn nídìí láti kẹ́kọ̀ọ́ ẹ kàn máa kájú pé mo fẹ́ pinnu mo fẹ́ pinnu ẹni mo máa wí kẹ́mi pé mo gbá lẹ́nu. حي على الصلاة tá مربوطة ما tó bá dúró حي على الفلاح ẹ máa bọ̀ wá sórí rẹ̀ subhanallah ẹ máa bọ̀ wá sórí rẹ̀ tí bàbá tẹ tó tó hun rí mọ́ bóòtù tí ń tú tó bá mọ̀ tó mọ̀ tí wọ́n wí ṣé yóò kàn bẹ̀ wọ́n wá sórí rẹ̀ ẹni ẹ wá sórí rẹ̀ kìí ṣe hayya ala falaati falaati falaati báwo ìtumọ̀ falaati ẹ̀ máa bọ̀ wá nu pápá ẹ̀mẹ́ yìí dẹ́nu mi ti sojú kòkòrò kó ọgbẹ́ o jọ́mọ náà hayya ala falaati ni wọ́n fẹ́ fún ahán mímọ̀ ó sàgbà fífi tèwà o ó ti kọ́kọ́ mọ̀nà kó tó wá máa ṣe gàràjì pé mo fẹ́ pè wọ́n lẹ́yìn rẹ̀ Allahu Akbar Allahu Akbar níta fi bẹ̀rẹ̀ láti parí ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù la ilaha illallah kò sí ọba kan tó tọ́ láti fò dodo jọ́sìn fún illallah àyàfọ́ lọ ẹ̀ṣẹ̀ táwọn yóò ti tú lẹ́jẹ̀ náà nígbà tí a bá parí náà wà bẹ́ẹ̀ tí a máa tó ṣe kọ́ náà yóò ti tú lẹ̀ nígbà tí a bá bẹ̀rẹ̀ yóò dé so ẹ̀rí pé ìgbà tí wọ́n lálàáyé bá tètè rùn kò sí ìdámọ̀ kankan mo lálàáyé kankan kò dámọ̀ kankan ẹ̀ fáwọn sábà wọn ní tọ́k fìdí wọn lábọ̀ yìí nípa ẹ̀ kọ̀kan fagidi hari gbogbo tọ̀ gbàtà tòun tó tà ìtòní máa ń alábẹ́ wọn fagilé ni sòṣùmọ́ gbà tó rí ọ́ àsọ̀kọ́ àmì ìṣòlá àtìlẹ́yìn tí mo rí tí mo rí nù ànábì ti gbọ́ bàtà ti gbọ́ wọn ni tọ̀ níta àfihàn ní tọ́jú òdòdó ìgbà náà ló dòfin ó ti dọ̀rọ̀ ànábì báyìí ó ti kú lọ́rọ̀ pé tàbí kan lórí kíní kan lójú àlá kan ó ti dọ̀rọ̀ ànábì ó ti lófin torí ẹ̀ ní wọ́n fi ní ká máa wí sábà pé yàtọ̀ sí ọ̀tọ́ kan lálàá tọmọ pín pépà fáwọn èèyàn pé wọ́n fọ́n fi hàn mí lójú oorun pé kíní ní ìfún yín àbẹ́ nítorí pé kọ̀ọ̀lọ́ni tí ó kàn fáwọn ẹ̀ ànábì lálẹ́ pé kọ́kọ́ fáàmù ẹ̀ pé kí ànábì ò sì sí má tó torí ẹ̀kọ́ ọmọ láàrin àfẹ́. bákan náà a rí i pé ìgbà tí wọ́n sọ dòfin àwọn sàábì jẹ́ni tí ó jẹ́ pé òfin yé wọn ẹni tó rúmọ̀ náà ń bọ̀ láti wá sọ tiẹ̀ ẹnìkan ti síwájú rẹ̀ sọ tiẹ̀ àwọn èyí salágídí olódò because láyé sùn èèyàn tẹ̀ ń jọ ń sàlùwàlà níbi tẹ́ ti sàlù aláàtẹ tán ẹ̀rí pé àlù aláàtẹ ń sèyàn ńgbà mí ó lè pọ̀ bí nọ́mbà ẹ̀yìn tẹ̀ ń sàlù aláàtẹ ti pọ̀ tó lórí. kálukú sì fajúro yọmọ sì ṣe pé my own is the best kò sì sẹ́ni tó lásìkò láti lọ ṣèwádìí kálukú ọmọ ti tiẹ̀ pé tó bọ́ bá bọ́ sí ó bọ́ sí tí ó bá ti bọ́ sí I have no time to ask so bọ́pọ̀lọpọ̀ ṣe ń sẹ̀sìn nínú nìsín but àwọn sábì yẹn anything tí wọ́n máa fẹ́ ṣe tó bá ti jẹ́ sìn wọ́n lọ lọ ànábì nù wọ́n lọ wádìí nù wọ́n lọ ní tí mo rí nì wọ́n bá bọ́ sí bí wọ́n bá sì bọ́ sí wọ́n bá bọ́ sí àdánù wọ́n bá bọ́ sí àbọ̀ àgbà so eléyìí jẹ́ bí ìrun pípé ti ṣe dé tó wọ́n á sọ bí ó ti máa pè ọrùn fún ọ wọ́n tún sọ bí ó ti máa ti pa á mọ́. Fana, irun pípẹ́ ní ìdíkà gbóhùn sókè ìkéde pásìkò òun ti tó ni iná ló ti fà ni wọ́n fi ní ká máa wí lẹ́ẹ̀mejì méjì iná ló fà ni wọ́n sì fi pé àbúkátà kẹ́ni tí ó wí kọjá ẹni tó lóhùn yẹtí pé tó lóhùn tó dùn tí wọ́n máa kọ́ lórin tó lóhùn tó rìn ohun tó ń rìn tọ́já gaara ètò ti pé yóò lè rìn jìnnà wọ́n sì lè gbọ́ yé eléyìí là ń fẹ́ kó pè ọ́ yóò gbóhùn sókè ohun rẹ̀ sì gbọ́dọ̀ já gaara ìkéde ni wọ́n ní iṣẹ́ ọ̀pìn gbogbo eléyìí torí pé a lè pè ń láì gbéra ẹni hàn àgbà tí ò sí loudspeaker ọjà dì ní wọn ò rí ọ ẹni tí ń pè ó tún gòkè ibi tó ga díẹ̀ tòmá tó bá gòkè ọwọ́ àgbèrè rẹ̀ fáwọn ọlọ́wọ́ ìgbọ́ ọlọ́wọ́ ìgbọ́ ìgbìyànjú ọmọ rí ọ. وليست المرأة من أهل المبارزة obìnrin ò sí náà ń jẹ́ ní gbogbo gbèrè àwọn àtàwọn èèyàn èyí tí mo káwọn obìnrin láyè sí táwọn ọmọ fẹ́ náà mo gbéra wọn wọ́n ti máa ń kà dú èrò máa ń kà nà níbi ká pè èrò máa ń kà nà torí di eléyìí wọ́n ní kì í ti obìnrin lẹ́yìn náà àmọ́ agbẹ́lógè ọlọ́wọ́ ìgbọ́nmọ́ tọkùnrin máa ń wì tí bá kọjá lọ tọkùnrin tó ń pè wọ́n ọlọ́wọ́ ìgbọ́nmọ́ ọlọ́wọ́ ìgbọ́n ó lè kọ́ sí ọlọ́wọ́ ìgbọ́n. ìpáyọ̀ ọlọ́run wọnú ọkàn rẹ ọmọ wo tí wọ́n wí. àmọ́ tó yorùbá ni aláwọ̀ ẹgbẹ́ ńlá ọmọ wo ẹnu rẹ pé bóòlù tẹ́ ń wí náà. ó ti gbà pé pé wọ́n ń pè ọ́ pé wá sí lọ́ọ̀nì. nítorí di eléyìí báyìí kì í tòmí. tó wọ́n á ní ìdí tó fi jẹ́ pé nínú ìkọ́ọ̀mà àti ní gbòǹsókè bíi ti ìrántí pè nítorí pé àwọn tó ti dé là ń ṣe kọ́mà fún ní sẹ́ni tí ń bọ̀ àwọn ti dé ìrún ti bẹ̀rẹ̀ báyìí tó àmì ìdí láti wí púpọ̀ mọ́ ẹ̀ ọ̀kan tó àti ní gbòǹsókè bíi ìsàkọ́kọ́ mọ́ torí àwọn sọ pé tóbìnrin bá ti kọ́ ọmọ ọ̀dà ìwọ̀n kì í gbọ́n sókè ń bẹ̀ bíi ti ìrántí tọ ìdẹ́sílẹ̀ bá yé wa wọ́n á ní ìyàtọ̀ tó kàn wá láàrin ọ̀nà àti irun pípé òun náà ni pé irun pípé ẹ̀ méjì méjì ìfọ̀ àwọn kọ́ ẹ̀kọ́ kan yàtọ̀ sí kọ́ni kọ́ ọ̀nà tó sọ̀rọ̀ ẹ̀. tò eléyìí túmọ̀ sí pé kọ́ni kọ́ ọ̀nà tó sọ̀rọ̀ láti ẹ̀yọ̀ kẹsẹ̀ máa ń sọ̀rọ̀ lọ́dọ̀ àmàlẹ́kíyà òmu hòtẹ́ẹ̀lì kàbáyé sẹ́ńgò tó wá tó hàn lórí pé kọ́lọ́kọ́rọ́ sọ láti kan ní kò sí. àdéhùn tí wọ́n ń lò fún kọ̀ hàn àdéhùn pé wọ́n pa bìláàlì láti ikọ́ máa pẹ̀rún lẹ́ẹ̀mejì méjì kọ́ máa kọ́ máa lẹ́kọ̀ọ́ kan ikọ́ máa lẹ́kọ̀ọ́ kan kò túmọ̀ sí pé kọ́lọ́kọ́rọ́ tó sọ láti náà lẹ́kọ̀ọ́ kan nítorí pé àwọn àdéhùn ní ìlà gẹ́gẹ́ bí àwọn gbogbo ẹ̀ náà ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí ẹ̀mí lónìí tó wọn á sọ̀rọ̀ kọ́ni kọ́ni ti sọ̀rọ̀ àti kọ́ni kọ́ni ti sọ̀rọ̀ tó torí rẹ̀ òun náà àwò lẹ́mìí jù lẹ́yìn eléyìí ọ̀tọ̀ lẹni tí wọ́n fi hàn ọ̀tọ̀ lẹni tí wọ́n ní òpè eléyìí túmọ̀ sí pé nínú òfin ọlọ́run ọba wa ẹni tó bá tọ́ sí nǹkan láti lọ. àní máa sojú ṣáájú kọjá ike godfatherism iná ni wọ́n máa da yé wa rú gẹ́gẹ́ bí ayé nàìjíríà ti dà lónìí sẹ́kọ̀ kàwé kàwé kàwé orí fẹ́ ya olóye títí títí títí tí ọgbọ́n ń tẹ́ dànù lórí wọn ò ní wo gbogbo eléyìí o nítorí ọkàn máa wò ní kókò mẹ́nìkan ó ti túmọ̀ sí pé who you know and not what you know wàhálà ńlá ni ọ̀dà ayé nàìjíríà yìí débi kan náà ló dé ló dúró lónìí wọ́lọ́ àyè. ní òjé gómi ọwà ní òjé títì òsí ní òjé security ọwà because ìmọ̀ta fẹ́ kọ́lé tagbe fún télọ̀ ẹnu dájú pé sasọ gígé nìyẹn kò ní màá ti wọ̀lá ó náà tẹ̀sẹ̀ máa fi wẹ́lọ̀ ta ló máa ń lárí ó lè pé ẹni tí ni wọ́n lọ gbé fún torí ẹ̀ ẹ wo tẹlẹni tó lọ́n bá ṣe fún tí wọn kọ́ sọ fún Bilal kọ́mọ́ bá wa rò pé bóyá kìíní kan anábì èso lójú sàdùn wọn níbẹ̀ ìnáwó àndà sọ́wọ́tà mink ohun rẹ̀ rìn ju tiẹ̀ lọ ohun rẹ̀ jágara ju tiẹ̀ lọ olóòsì bínú kóbóró máa fọ́ nǹkan mi wọ́n mú kéde subhanallah òṣìṣẹ́ ló pé ọmọ afẹsẹ̀ jẹ́ rẹ̀ bí ah, ojúṣàájú ni kìnnì kan èmi ni mo rí nǹkan bá copyright òsín tó bẹ̀rẹ̀ ọ sọ fún Bilal Bilal sì gbà lẹ́nu rẹ̀ eléyìí túmọ̀ sí pé ìka tó bá tọ́ sí mú òsín ká àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ mú ẹni tó bá tọ́ sí nǹkan kẹ́ máa fi lọ ẹ má tójú sàbẹ̀ ẹ má sábòsí ọlọ́run bá sábòsí ti ṣe léèwọ̀ lórí ara rẹ̀ ó ti ṣe léèwọ̀ láàrin wa wọ́n ní ká má sábò sísè ra wọn ẹ bá gbé yẹn tó kẹ̀kẹ́ fún ẹ má sábò sísè torí di eléyìí lónìí síbẹ̀ làwọn náà máa ń ti láwọn ìfúláṣí wọn táwọn tó tọ́ tí wọ́n pè wọ́n ní máa pè àbí bàbá làdá ni tá a ti yàn náà ni kí ni àwọn kìràtẹ́rì àtẹ́rí tẹ́ fi yàn làdá ni bàbá rẹ̀ ló pè wọn kú òun láti lọ wọn ní kọkọ mọ̀kàn ránṣẹ́ kọ́ àjòyè bàbá ó yẹ sàkà gbogbo kan àjòyè nǹkan tó kẹsẹ́ kù nípa àlùmọ́ náà wọn ti lẹ̀kẹ̀ sọ́wọ́ kọ́ wọn sọ́ọ̀nù kílà dáná náà wọn ti lẹ̀kẹ̀ sọ́wọ́ kọ́ wọn sọ́ọ̀nù olóyè lè máa mú olóyè làdáni nílẹ̀ Yorùbá yìí subhanallah ẹ wá gbọ́ nígbà tó ti pé kìí ṣe kọ́mpítẹ́ǹsì ipò ọmọ nǹkan yìí ń ṣe ni wọ́n ti fi lọ́ ẹ máa gbọ́ bí wọ́n ṣe ń pè ń kẹ́ ká kẹ́sẹ̀ tù ẹ wá máa kẹ́ lọ tún kẹ́ lọ rí báyìí lẹ́yìn ọ̀rẹ́ yìí kẹ́ wo ti ń jáde ń bẹ̀ olóòótọ́ olóòótọ́ sínú ṣé ọ̀gbọ́n ọ̀hún náà.

débi báwo olùmọ̀ wa sọ pé nínú òun tẹ̀wí pípé afẹ́kàtúlù àwọn tún bí tẹ̀wé tẹ̀wé ìrìnà tó wá sí bá ti àpò sí tẹ̀wé tẹ̀lé àwọn ọmọ pé tẹ̀wé di kan ashhadu anna muhammadan rọ ẹ̀wọ̀ ìdọ̀gọ́mù bẹ̀rẹ̀ ìrìnà ọgbọ́dọ̀ tó lò ń bẹ̀ tó tọ́ wọn mi hayalálẹ́. ẹ ní ma tó fẹ́ wọ́ sàlà. gbogbo ọjọ́ rárá tó tó àwọn eléyẹ ètò àsọ̀rọ̀ àti dẹ́njà sani kamani ẹ ẹ ẹ ní ara lọ pẹ̀lú báyìí bàbá tẹ̀ sílẹ̀ fún wa àbẹ̀ fà sùpàmù táwọn náà gbà sí mi làwọn fún sílẹ̀ fáwọn ọmọdé kékeré dáhùn because ní ìtí ọlọ́run ọba tó dáhùn yẹn rí lórí ṣé tó bá pè wọn dáadáa wàhálà ọ̀daràn méjì ìfẹ́ kí wọn lọ́rọ̀ jọ. ìdí àkúrí òtí ẹ̀ wí tí ọlọ́ kí wọn. àwọn ìwà gbogbo ẹ bá jẹ́ hùwù àgbọ̀n kẹta ń sọ. So, subhanallah ẹ̀rọ fífi ọkọjá bẹ́ẹ̀ ọkọjá báwọn yẹn ti mú un torí ẹ̀ inú ti jẹ́ pé mi ṣẹ̀rí àkápẹ̀rún lọ láti láti lè máàmù gà lọ lọ́dún bá nàbí sallallahu alaihi wa sallam lè máàmù ni wọ́n ṣe fún ọ̀pẹ̀rún àmọ́ àwọn àdìsí ti hàn wá kíkú kápẹ̀rún ọlọ́lá ju káṣí lè máàmù lọ nítorí pé àwọn àdéhùn náà ọ̀pọ̀ lọ́nà ti àná àkànní ọmọ àwọn olùpẹ̀rún làwọn tí ọ̀rùn ó gbójú lọ́jọ́ gbẹ̀ndà àkùyàmọ̀ ní gígùn tàpọ́nlé kìí ṣe gígùn tàbù. débi pé Umar radiyallahu anhu òní lawla al-khilafatu lakuntu mu'adhdhina tí èyí bá ṣe ti di jólórí tí mo jólórí ni àpòrún ni ìbàjẹ́. sẹ́lẹ̀ ìfihàn wá pé irun pípé kọjá bẹ́ẹ̀ nǹkan kẹtẹ́ ń fi àmójútó sọ inú adé bìín. wọn á fi àwọn akẹ́kọ̀ọ́ náà gbólóńkọ̀ kan ìrún pípé ẹ̀ méjì eléyìí ọ̀tá púpọ̀ sọ lọ́wọ́ fún lọ́wọ́ fún lẹ́mẹ̀rin bẹ̀rẹ̀ ọ̀tá kù bíkọ́ ẹ̀tẹ̀síyà kò túmọ̀ sí pé méjì péré ẹni kó wà nọ́mbà tó ṣe pín fún méjì ẹsẹ̀ pé mẹ́rin ó ṣe pín fún méjì gẹ́gẹ́ bí méjì ó ti ṣe pín fún méjì bẹ́ẹ̀ náà ni mẹ́fà ó ṣe pín fún méjì níbẹ̀rẹ̀ ìrun pípé mi wọ́n sọ fọ́sọ̀ Allahu Akbar Allahu Akbar lẹ́mẹ̀ẹ́. àlàyé ń bọ̀ lọ́dọ̀ àwọn Imam Malik ẹ̀mejì lọ́sọ̀ torí àdéhùn ìlà tó sọ pé ẹ̀mejì. tó ṣùgbọ́n lọ́dọ̀ àwọn míì àwọn sọ torí àlàyé tó ń bọ̀ nípa pé ǹjẹ́ tá a bá fẹ́ ṣe ìkọ́mọ̀ tó náà ti lẹ́kọ̀ọ́ kan sáà lè ṣe náà bí ìrùn kùsù sáà lè ṣe ìkọ́mọ̀ bí ìrùn kùsù ká sọ́kẹ́ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illa Allah ashhadu an la ilaha illa Allah ashhadu anna Muhammadan rasulullah ashhadu anna Muhammadan rasulullah hayya 'ala as-salah hayya 'ala as-salah hayya 'ala al-falah. حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ثالث به هنا رواية وفي هواء هنا رواية حديث عبد الله بن زيد إن عبد ربه كان رواية طفل سيانين أو واقع نصني كون وصفي قام به سيلي يعني أبو حنيفة ديوه lóbi jẹ́ pé bí wọ́n ti ń pè yàtọ̀ sí wọ́n ti ń sè lọ́dọ̀ Abu yàtọ̀ sí pé fi kíni fún ọ̀dẹ̀ kọ́mà tó sọ̀lá tó ọ̀dẹ̀ kọ́mà tó sọ̀lá àlàyé ń bọ̀ lórí gbogbo eléyìí lẹ́kùnrin rẹ̀. Ahmed ابن حجر وأن وزاد أحمد من أن تبع imam تسوى جوا الإمام أحمد وأن قصة قول بلال إتى ببلال تسمى صار في أذان الفجر إنه في الفجر إتى صباح الصلاة خير من النوم أقول كيف حديث كنا حديث نجي حديث عبد الله بن زيد بن عبد ربي قطع حديث بلال قطع وصفه عبد الله بن زيد بن عبد ربي كنت سير بلال بلال سنكي sọ nínú àdìsí ti Bilal òun máa ń sọ as-salatu khayrun minan nawm nínú salatul fajr ṣùgbọ́n as-salatu khayrun minan nawm kọ̀ wá nínú àdìsí Abdullahi ibn Zayd ibn Abdurrahman ẹ̀yìn ọ̀rẹ́ yìí lànà bisimilá àti lànà ìfọ̀n náà fi kọ̀. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé táwọn ń pèrò àfùbá a mọ̀ sọ pé as-salatu khayrun minan nawm. ẹ̀ sì rí fún wa sọ pé. Bilal máa ń sọ fi adánil fajr nínú òun pípé ti àṣùbà a sì fi mọ̀ pé òun pípé ti àṣùbà òun náà lè tó wáyé lẹ́yìn ìgbà tí àlùfáàjà lè ti yọ. ìgbà náà ni Bilal máa ń sọ ọ̀sọ̀ láti fẹ́ ìwé rẹ̀ lọ. àdéhùn wa tó ní ẹ mẹ́jẹ kí òun pípé Bilal kó òun yín mẹ́jẹ mọ́ torí pé òru ló máa ń pè wọn ẹ máa jẹun títí tí Ibn Ummi Maktum tó wọn fi pè wọn afọ́jú ni ṣùgbọ́n kì í pè wọn àfi tí wọ́n bá sọ fún pé ọ̀pàṣẹ ọ̀pàṣẹ ilẹ̀ ti má ilẹ̀ ti má lọ pè wọn so táwa lè lo ilé ìgbà tó jẹ́ pé bílà lóru ló máa ń pè wọn wọn ló sì máa ń sọ pé as-salatu khayrun minan nawm gẹ́gẹ́ bí ẹ̀rí láti sọ ike ọ̀sùnrán kẹrù náà nà ọ́ yóò máa wá síwájú sálùfáàdà yóò tó yọ ni kò tó lẹ́nu nítorí pé alḥafiz ibn hajar nínú fathul bari ìgbà tó má dé di ìta wíì wá gẹ́gẹ́ bí maksum ni tó bá pè ọ́nà kẹ́ẹ̀tó má jẹun ká kẹ́ẹ̀tó má jẹun má alḥafiz ròyìn oríṣiríṣi ìyapa tó wà nínú àwọn ìwáyà ìwáyà tó sọ pé bìlá ló máa kọ́kọ́ ń pè ọ́nà ìwáyà mi sọ pé inú ọmọ mọ̀tún ló máa kọ́kọ́ ń pè ọ́n ìwáyà mi ìwò la fẹ́ gbà ìwò la fẹ́ tì síwájú ìwò la fẹ́ torí ẹ̀ kò sẹ́ẹ̀lì ń bẹ̀ fún ẹni tó bá sọ yìí pé a máa pè ọ́n àsọ̀rọ̀ ti fẹ́ ìrìn àná kálífàjà rẹ̀ tó yọ ọ̀rọ̀ nítorí pé àwọn ìwáyà ti wá tó fún takò tó fi hàn bò mí pé inú ọmọ mọ̀tún ló máa kọ́kọ́ pè ọ́n kíbi láàrú tó ṣe kí ni tó tó حديث ابن خزيمة ولا جر أنس رضي الله عنه وني من السنة أي من السنة أي سنة النبي صلى الله عليه وسلم إذا من سنة النبي محمد صلى الله عليه وسلم إذا قال المؤذن بالفجر يمكن يبقى تقول لك أنا بقى صونين وأنا بفيت الصباح حي على الفلاح تبقى حي على الفلاح يعني جيتي قال الصلاة خير من النوم وصفي الصلاة خير من النوم àdéhùn náà fẹsẹ̀ ní rẹ̀ nípa pé ẹ̀yìn ìgbà tí wọ́n ti sọ ayé àlùfàlà nínú àṣùbà á sọ yìí pé àṣùbà tó fẹ́ ìrìn lọ. ṣùgbọ́n àdéhùn yìí náà ebi bí àdéhùn alákọ̀ọ́kọ́ ni fi sọ̀rọ̀ ẹ̀ tún fẹ́jọ́ sọ̀rọ̀ ẹ̀ tún fẹ́jọ́ àdánù sọ̀rọ̀ ẹ̀ tún fẹ́jọ́ ó máa ń wáyé lẹ́yìn ìgbà tí wọ́n ti gbà tì lọ. ṣùgbọ́n ẹlòmíràn sọ fún rárá gbèsè léyìn èyí tá a gbà lérò pẹ̀lú ìgbà tó sọ àsọlá tó ká ìròyìn nàná òun náà ni àdáni ọ̀wọ̀ nítorí àdéhùn àbí màgbọ́wọ̀ fanabi sọ̀rọ̀ wá àdùsọ́là sọ fún ibi kọ́ máa sọ fìlà àdáni ọ̀wọ̀ ìmìnà sọ́jọ́ àsọlá tó ká ìròyìn nàná a ti mọ̀ ẹ́ pé sọ̀rọ̀ àti á pè wọn ká gbọ́dọ̀ àti èyí tí wọ́n sọ fún kíkọ́ máa sọ àṣọ láti sáré mìíràn náà nínú rẹ̀ òun náà ti mọ̀ òun náà ni àdán aláwọ̀ àdáná ìṣòro àdéhùn àṣọgbọ́ àdánù àwọ̀ àdánù àwọ̀ yẹn ti ní èyí tá a pè káfíńtà yìí tó tó yọ. ilé jẹ ọ̀rọ̀ ibùdó islam nínú àwọn dị dé lẹ́yìn. ṣùgbọ́n àwọn àti ìwọ̀n báyìí ni kèsì ìwọ̀n báyìí ẹ̀ àwọn ṣọ̀fìrìyà àwọn ṣọ̀fìrìyà wọn tọ́ka sí nínú àwọn tó wà tó wọn títí ọ̀sùn lọ́sùn tó lọ mọ̀ náà pé káwí ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni ìta àtúntà gbọ́dọ̀ ló tún yọ àbójúgbà tá àgbàdà rẹ bá yọ wọn ní kàwùláyìn ọ̀rọ̀ oríṣi méjì yẹn lọ́wọ́ àwọn mọ́tàbí ṣọ̀fìrì wọn bẹ́ẹ̀ nu ẹni tó sọ fún káwù káàgbàdà ló tún yọ ó sì bẹ́ẹ̀ nu ẹni tó ní ìgbà tá àgbàdà bá yọ láti ṣùgbọ́n àdìmọ́ ó ní tó wà nínú mọ́tàbí ni pé ẹni tó bá ti lè wí lákòókò kálífàjà rẹ̀ tó yọ kọ́ gbọ́dọ̀ wí lẹ́yìn ìgbà kálífàjà rẹ̀ yọ ẹni tí ó bá wí kálífàjà rẹ̀ tó yọ kó wí lẹ́yìn ìgbà kálífàjà rẹ̀ bá yọ. ǹjẹ́ àwa lè wí lákòókò àtẹ́lẹ̀ kejì wọ̀jà ha ni ọ̀rọ̀ yìí àwọn tó tẹ̀lé mọ́tàbí Ṣáfi'í wọn lọ́rọ̀ oríṣiríṣi nípa rẹ̀ sòṣùgbọ́n àwọn fòkàrà yòókù àwọn ọ̀tọ́ka sí pé bóyá ìran àkọ́kọ́ àbúrò ẹlẹ́kẹ̀ẹ́ ṣùgbọ́n tá a gbọ́ inú ọ̀rọ̀ ni pé bàtà máa sọ pé inú òun pípé àsùbá a sì mọ̀ pé irun pípé àsùbá ọ̀nà lè ta pè lẹ́yìn ìgbà tásìkò àsùbá tó lẹ́yìn ìgbà tásìkò àjà lè tuyọ̀. ìmọ̀tẹ́sì fi kan wá sọ pé nínú irun pípé alákọ̀ọ́kọ́ ṣé irun pípé alákọ̀ọ́kọ́ tá bá ń pè irun òní wọn kúkẹ alákọ̀ọ́kọ́ nítorí pé ìta àpòtá gbàjà yóò tó yọ kéésì wọn kúkẹ fásùbà ẹ bá ti tètè ti sàlàyé yóò fẹ́ ni pé kí wọn láǹfààní àti lọ àbí kó fún láǹfààní àti lọ palẹ̀ mọ́ bó bá fẹ́ jẹ sàárì ìwọn kúkẹ alákọ̀ọ́kọ́ nù gbàdó kí wọn lè dárùn dúró kọlọ jẹ sàárì ìlò tí mà tó yóò sì fẹ́ ni tó sùn láǹfààní láti jí pípé ìlò lè yànnà bí lòun so eléyìí ò túmọ̀ sí kí wọ́n pè wọ́n fásùbà àdékùn ìrùn tí wọ́n pè lẹ́yìn gbàtà ìbàdàn àti ìyọ̀ ní wọn pípé àkọ́kọ́ fún àsùbà ìwádìí wọn pípé ẹlẹ́gẹ̀dì òun náà ní al-iqama àti màá nù sẹ̀rí àti wọn máa ń pè kọ́mà ní ìrùn pípé torí àdìsí anábì sallallahu alaihi wasallam tó sọ pé bayna kulli adhanaini salat láàrin gbogbo ìrùn pípé méjì ìrùn wà mẹ́ ẹ sì mọ̀ pé ìrùn pípé méjì ṣé kí ni wọ́n gbàgbé ṣé láàrin ìgbà tó wá pè wọn gbówó àti ìgbà tó wá pè wọn àṣírí wà bẹ tẹ́lẹ̀ náà ọmọ kó kí wọn ti pè wọn. ẹ̀hìn táwọn mùsùlùmí àti ń tó ka sí ni pé láàrin ìgbà tó wá pè wọn sígbà tá a ti kọ́ ma àlè yẹn náà fìlà. bákan náà wọ́n sọ nínú sọ̀rọ̀ ìbùkọ́rì ọ̀kan nínú àwọn sàábé lórí òṣùwọ̀n ibùdó àfáà záádá الأذان الثالث يوم الجمعة وفي نصف كتاب يوم نصف جوجمة

ẹni ike ìgbàdá àwọn sọ fún láti fẹ́ ìrùn ẹ̀nà òun náà níbi ìrùn pípẹ́ ẹlẹ́ẹ̀kejì kìí ṣe ìrùn pípẹ́ alákọ̀ọ́kọ́ ìrùn pípẹ́ ẹlẹ́ẹ̀kejì kìí ṣe ìrùn pípẹ́ alákọ̀ọ́kọ́ a sì ní àdébí àìsà òbí ọlọ́run àná tó ti tọ́ka sílẹ̀ ní sọ ẹ́ Bukhari wọn náà níbi sọ̀rọ̀ bá àyè sílẹ̀ wọ́n jẹ́ ní tuntun igbe ìdá náà المؤذن المناداة الأولى صلى raka'atay al-fajr nígbà tí olùpẹ̀rún bá pè wọn alákọ̀ọ́kọ́ lásùbà ànábì máa kí raka'atá al-fajr àìsà àdéhùn wọn yìí báyìí ọ̀ràn wà lọ pọ̀ pété bá pè wọn pípé alákọ̀ọ́kọ́ lásùbà wọn máa kí raka'atá al-fajr tí wọ́n bá wá sọ pé kí wọ́n pè káàtà al-fajr ló tó yọ ọ lọ lákọ̀ọ́kọ́ àdẹ́pẹ́ kí raka'atá al-fajr lóru kárí aisha ní translate sunna fún wa yìí interpretation bíbí tó máa pè wọn alákọ̀ọ́kọ́ ànábì máa ti kíni wọn máa kíra kàtá àlùfẹ́lẹ̀ tọ́ba yẹn pé wọn alákọ̀ọ́kọ́ tí wọ́n ń pè lálákọ̀ọ́kọ́ báyìí ṣé ló ló kíra kàtá àlùfẹ́lẹ̀ tó ṣe ra rẹ̀. tí olùpinnu bá wá ti kọ́ ọmọ ànábì olùdè kí àsùbà ọkọ̀ àjẹ̀hí lọ́tù ọ̀wùlẹ̀ kó lè xọ̀pẹ̀ yìí. ọ̀rọ̀ rẹ̀ já gbogbo àjàngbìlà ọ̀làmọ́lẹ̀. torókòrò sẹ̀ríà tí a máa ń ṣe apá nípa túmọ̀ kankan tí a bá rò kan lọ sọ́dọ̀ fún ààrẹ tí a bá túmọ̀ rẹ̀ kọ̀ọ̀ ó ti parí. sẹ̀rí àdánù la wà nípa wàhálà pa àìjà túmọ̀ rẹ̀ fún wa kálukú sinmi. ọjọ́ bó ti jẹ́ torí eléyìí ọ̀rọ̀ táwọn olùmọ̀ Sheikh Al-Albani táwọn á sọ lẹ́yìn tí wọ́n pé ká máa sọ as-salatu khairun minan nawm nínú ẹlẹ́kejì níbi díà rẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn ò ṣe déédéé bídíà bá wọ̀ kí ló sọ débi dá sunna gani àwọn wá sọ yìí pé ká wí lóru yìí sísọ̀rọ̀ Ibn Islam lórí lọ́sọ́gbọ̀n ìsàlámù bí ni ti mú un. ibùdó islam lọ sọ sọ̀nàání náà sọpọ́tì ẹ̀ sheikh albani náà support ha ti sọ àti sọ eléyìí. sheikh àwọn sọ pé kálùbájà yóò tó yọ èyí táwọn sẹlẹ̀kì ọ òògùn náà lọ̀rọ̀ àbọ Hanifa àti àwọn ọmọ kí rẹ̀ méjèèjì Abu Yusuf àti muhammed ibn al-Hasan al-Shaybani rahimahullah gẹ́gẹ́ bí àwọn ti ṣe rí nínú sharhu ma'ani al-athar ti Abu Ja'far al-Tahawi. wọ́n sọ bẹ́ẹ̀ nínú síra àwọn tẹ̀mọ́ mi nìyẹn láṣẹ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ nítorí pé àwọn sọ̀tọ̀ láti tẹ̀lé ìrìnà náà lóru kálífàjà rẹ̀ tó yọ kì í sọ̀rọ̀ àbúrò hànífà kì í sì sọ̀rọ̀ àwọn ọmọkì rẹ̀ rárá nítorí pé nítorí mú wọlé ìnìkọ́jẹ́ pé lọ́dọ̀ àwọn hànàfíyà ẹ̀mejì wọn máa ń pè wọn fásùbà wọn wá sọ pé èyí tá a pè ká gbájà rẹ tó yọ láti sọ àtọ láti fẹ ìrùnà nà kò sì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ hànàfíyà wọn àgbọ́dọ̀ pé irun fúnrun kankan lẹ́ẹ̀mejì bí má fi ìdáàlì kan sọ tó fi dórí àtùbà ẹ gbọ́dọ̀ pé irun lẹ́ẹ̀mejì ẹ yọ ọ̀kan lẹ́pẹ́ ẹ sì gbọ́dọ̀ pé irun kankan sì kò rè tó wọlé tó fi dórí àtùbà tí àbọ̀ àní wa sọ pé irun alákọ̀ọ́kọ́ láti sọ àtọ̀ láti fẹ́ ṣé ìtọ́ pè lẹ́yìn ìgbà sálùfájà rẹ̀ ti yọ náà àbí ìsálùfájà rẹ̀ ti yọ sálùfájà rẹ̀ kò sẹ́yìn ìgbàjà rẹ̀ ẹgbẹ́ bó ti ṣe jẹ́ ẹ̀ rẹ̀ ló ti jẹ́ pé kò tó kí wọn máa kásìrò àwọn èèyàn sẹ́yìn jọ ń sẹ́mi láyè fún un láì jẹ́ pé nǹkan àbí táwọn náà ti mọ̀ nítorí tẹ́ bá ń mú rí mọ́ ìtàwọn ìtẹ́jọ́ wà láyè fún un kọ́ lásán àti ṣe wọ́n bí àti ṣe jù wọ́n yéé ti ṣe dandan kó tó pé tí wọ́n kọ ẹlòmíràn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ lórí fífi ń lò lẹ́yìn but téèyàn bá ń kọ̀wé yóò mọ wá nífẹ̀ẹ́ láti bá kiri nítorí pé dáhùn fàtàn tó kọ̀rọ̀ yẹn ni pé àbújá kọ̀ sọ yìí pé wípé àwọn sọ salatu khairun minan nawm nínú pípẹ́ alákọ̀ọ́kọ́ onáà lọ́rọ̀ Hanifa wa sahibayhi muhammed uh, abu abu abu yusuf wa muhammed ibn al-hasan ṣe eléyìí tó ń sọ kò sí tó lẹ́rìí ife àmà wí nínú òun kúkẹ́ aláwọ̀ kò tó lẹ́rìí torí kékeré ni mọ́tàbù hanafi hanafi sọ pé òní pinnu lẹ́ẹ̀mejì fásùlà ẹ̀ka náà ló pinnu ó gbọ́dọ̀ pé káfí kò rún tó tó kí á ní sọ àdánù awúwà yẹn ni pé tá a pè sí kọ́ ọmọ wa lẹ́yìn rẹ̀ ìwé ẹ̀kọ́ sẹ́rì mẹ́ọ̀ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ ṣèyàtọ̀ sí wọn tọ́kítara rẹ̀ jẹ́ tó máa gbé tíra àfa àtúnká tó máa dá wa lálẹ́ àwọn àti tíra lánàá àwọn ìgbéláwá gbọ́dọ̀ tó báyìí tó náà lóòótọ́ wọn tara rẹ jẹ tọlọ wá mọ wọn tara rẹ jẹ ìgbọ́sẹ̀ máa ń ti tí ọba ti wá mọ̀ ọ́n ọ́n síra ránpẹ́ ránpẹ́ kan tó ti dàrú jẹ́jọ́ sẹ̀mí lọ́kàn gbé ká lọ́kàn mọ́ fagídí ọmọ kankan ṣèyàn gbọ́dọ̀ wá mọ̀ dáadáa ó sàǹfààní lára àwọn tó làwọn èèyàn ayé ìsìn àmọ́ kí wàá ti pọ̀ ní the main source ìwọ náà padà sínú àwọn tíra kan padà sí yàn ọkà àmọ́ wà tuntun kí rẹ́dí méjì là ń fẹ́ ètò ọkà tó lágùn ọkà péjì mẹ́ẹ̀ẹ́dógún tó ọgbọ́ kẹ́lẹ́mà méjì yé àwọn èèyàn fẹ́ yun àmẹ́jọ ẹ̀kọ́ kan máa gbé mu wọ́n máa gbé mu bí ẹ̀kọ́ tí wọ́n ti ṣe lólómi tòrò wọ́n máa gbé mu tó lè bàtẹ̀ sáré jáde kúrò lórí rẹ̀ ó sì máa fi fa wàhálà ṣe léyìn yéésù ni ọ ti pẹ́ẹ́lì lé lórí ẹ sì rí pé lọ́pọ̀lọpọ̀ àyè àwọn tẹ́ǹkà tẹ́ǹkà tẹ́ǹkà náà nù máa dá wàhálà albani sọ ṣé albani sọ ńgbà náà wà ń kọ ńgbà tó sọ ń kọ albani ẹ sàǹfààní lára àmọ́ rẹ̀ àmọ́ kí wá sí kíkẹ́ wá sùn dà ànábì ìgbà tí yorùbá ti wá irú àwọn tó fi tọ́fẹ́ di olùmọ̀ lójijì tí wọn kẹ́kọ̀ọ́ pẹ̀lú píríncípù rẹ̀ àwọn náà lẹ́rìí tó yẹ pé nítorí wọn máa gbé ká tó sì máa fi fa wàhálà nù ẹ̀sọ́ yìí pé kò yẹ kò yẹ fáwọn tí wọ́n ń kọ́ fífíù tí wọ́n kọ́ sí máàmù má lè ẹ̀sọ́ púpọ̀ dá wọ́n kọ́ sí àbọ̀ hànífà ẹ̀sọ́ púpọ̀ dá wọ́n kọ́ sí máàmù ṣẹ́fìrì ẹ̀ ló burú wọn kọ sí imaamu ahmed ṣé sẹkẹlẹ abáni lọ adá kẹkọ sí wọn bẹ nù kálù tura wọn lọnà wọn torúkọ ẹni tẹ ń bá tẹmí lẹ mà ẹni tẹ ń bá tẹmí lẹ mà olùkọ́ àtàn wọn sọ̀rọ̀ wọn kọ alẹ́ pọ̀ nínú Islamic University àwọn four hundred level. wọn wá ní Abu Hanifa sọ báyìí báyìí báyìí báyìí ọwọ́ tí wọ́n fi bí ọ̀kan náà wà kẹ́kọ̀ọ́ Abu Hanifa yìí afa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ wọn ni àwọn ọkọ ẹni tí ń bá tẹ̀lé lẹ́nu kò sí kẹ́ ẹ mọ iye àwọn afa tó ti lọ àwọn tí ò túkun ẹsẹ̀ bàtà àwọn ìmáàmù yìí tẹ́nìkan bá sọ wípé. Ibn Baz ọ sọ̀rọ̀ ẹnìkan wá lọ ike Ibn Baz yìí à sẹ́mi pé kó tó dákẹ́ àti tu jẹ́ tutù ẹnìkan pa fìlà fún olórí rẹ ẹnìkan ó ti ẹ̀ lẹ́kọ̀ọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ àwọn àníkàn á ti méjì kọ́ náà tó ti báwọn ti kú àti rí wọn ẹ bàbá wa rí wọn kí ló mú wa mọ́ kàtìrà wọn kí ẹ fi mọ̀ pé yẹ àwọn olùmọ̀ ti lọ. problem tó wà fáwọn yẹn láyé bẹ́ẹ̀ máa ń jẹ lẹ́nu lẹ́nu ètò ọkàn yín lẹ́nu ẹ̀má torí ẹ̀ tó ti jẹ́ fún àwọn olùmọ̀ ńlá ńlá yẹn láṣẹ kò sẹ́ni tó pè yẹn lọ sí ibi pé mi kẹ́ máa tẹ̀lé ẹ fi tọ́ náà lẹ fi tà náà bìlẹ̀ ẹ sàǹfààní lára kálukú ẹ sàǹfààní lára kálukú tó fi dórí àwọn sàǹbà tẹ̀lé ẹ sàǹfààní lára ṣùgbọ́n tí ẹ bá mọ gbé wọn sáré ayé wọn pọ̀ ẹni kí lọ́pọ̀lọpọ̀ ní nàìjíríà rẹ̀ ní ti ń dá wàhálà rẹ̀ lọ́nà àwọn àti ń kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àlàkọ́tà ìlíyà ló wà láwọn ìlú yorùbá yìí tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ àmọ́ wọn ò ní kankan náà sọ ju pé àgbà ni sọ àbí bẹ́ẹ̀ kọ́ ni símà símà wa nù ó ní gbogbo máa ti ń mo túbọ̀ sí pé ẹ̀wà mà ọ̀la yìí ẹ padà sílé kí ó kẹ kọ́ mà because ẹ̀yin náà níbi láti láti láti níta ṣé làá ìmì fàáyì kẹ́yìn náà ní ìmọ̀ èyí tó ti kó rídìí múlẹ̀ tó sì rídìí múlẹ̀ tó lálàáfíà àmọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ à wàláhì mọ̀ṣíkẹ́lá nǹkan sílẹ̀ bá kọ́ ọmọ ẹjọ́ kan ṣòkòtò ń sòdì rẹ̀ ẹ wọ̀lá nítorí pé àwọn olùmọ̀tẹ́rì ìyẹnjú làwọn gbà ìyẹnjú wọn lè ṣe déédéé ó sì lè má ṣe déédéé torí wọn ṣe màsùmí ṣòṣùgbọ́n ẹni tí máa ń fẹ́ ike kó náà jẹ́ nìkan nínú àwọn ẹni tọrọ rẹ̀ ọmọ àtà nídìí ìmà ẹ padà síbi tó so gbogbo wa pọ̀ rúùtù máa wà àwọn tíra tó jẹ́ ọmọ àti kótóbù wà wọn náà wà mà gẹ́gẹ́ báwọn náà ti wà wa fi àwọn àìdí àwọn kọ́ ọmọ fi ríran láti lágbọ̀ọ́yé àmọ́ kí wàá ti pa àwọn lọ́sọ̀ọ́ di fọ àlá nínú ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ ìdí nù tó fi jẹ́ pé tẹ́lẹ̀ máa ti sọ̀rọ̀ sẹ́yìn bá ti ń wá mà dáadáa sẹ́yìn bá ń ka síra dáadáa ẹ̀ sì máa bolo ti rí ti ní sọ àbí òye ibi tó ti ra ìdí àmì ni. yóò ti tètè tó àgbèrè rẹ̀ táwọn èèyàn lọ́wọ́ so unlike tí wọ́n fọwọ́ ní màtara tiẹ̀ tó sàǹfààní lára ìdí àwọn èèyàn míì yóò rọrùn fún láti mọ kí làwọn náà sọ tó ṣe déédéé kí làwọn náà sọ tó wọn sáà ìwọ wọn sọ tó ṣe déédéé ìwọ wọn sọ tó ń ṣàtìṣe. lẹ́sẹ̀ ìyá máa ka àwọn síra lórí olùmọ̀tọ́ fẹ́ràn tó fẹ́ràn yìí gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yìí ó ṣe déédéé àmọ́ bí àṣìṣe ni bí àṣìṣe ni bí àṣìṣe ni kò sí pé kọ́ mọ́jọ ṣùgbọ́n ọlá pé wọ́n ti lóye ló fi mọ̀ pa àṣìṣe ni bí àṣìṣe ni bí tó bá yẹ kó wọ́n fọ́n tán láti jẹ́ pọ̀ pàdé rẹ̀ láyé lọ́wọ́ sọ̀rọ̀ eléyìí wọn náà bá ní nítorí fi kọ̀ǹfẹ́sẹ̀ àmọ́ kí wàá ti gbogbo tó bá ti sọ nìyẹn wàá gbà wọlé sànàbì mi ní sànàbì ti lọ. àdìsí gan ẹnìkan mú wa àdìsí wọn àpáyé títí tó fi débẹ̀ kò sí mùṣkílà àmọ́ tí o bá ti bẹ̀rẹ̀ sí sọ tẹ̀síìrì tiẹ̀ fàdí àbí òye ipa àlàyé àdìsí yẹn ni àlàyé àdìsí yẹn ni èmi ò ní gbà wọlé torí ta ni wọ́ ń wò tẹlómìnà ń wọ́n á wò títí ẹ̀ nítorí wọ́n tẹ̀lé omi títí eléyìí nítorí wọ́n tẹ̀lé èmi ò fọ́ ajáde pẹ̀lú kíni pẹ̀lú resort kan. àmọ́ tó bá ti pé tiẹ̀ náà nìkan àgbọ́yé rẹ̀ nìkan náà lọ́fẹ́ máa ń pé ká ilé láti rí tẹ́lẹ̀ omi ṣe béèrè. tí wọ́n bá dá lóhùn pé mo hàn òkú kí wọ́n sọ á sí lágbájá ti sọ báyìí. lágbájá ni màá ní. sẹ́wọ̀n ká gbọ́ ètí ẹ̀ lọ́sọ. àgbọ́yé tiẹ̀ náà sọ sọ̀nsó lọ́dà sọ ni tèbó náà múnú tíra kan ni òun náà sẹ̀lẹ́kì ni. èmi náà na lọ síbi tó ti mú un èmi rí i pé èyí tó ń filẹ̀ ó tún wá lágbára ju èyí tó mú lọ ìbí lọ sí dáwọ̀ ẹ̀yà ó sì lè ṣeéṣe kí lóye pé èyí tó lágbára lọ́dọ̀ ẹlòmíì gbogbo kọ́dẹ̀ tó lẹ̀ jù lẹ̀ mú. ìwọ wa kọ̀ǹfẹ́ǹsì mi àbí kémi ọ̀kọ̀ǹfẹ́ǹsì rẹ̀ tòbí mà ti ṣe rí jẹ̀ náà ẹ ká wá náà lọ̀rọ̀ fi ní ti tọrọ nígbà tí bá ti ti kásẹ̀ tí bá ti já àwọn máa ń fóònù wọn fóònù sàódì nígbà tí wọn fóònù lọ àìdáàbò kí ni ìdájọ́ ọ̀gá àgbà ṣé gbogbo tí bá ti wá dà wọ́n máa ń fóònù káírò mo bí nì kí ni ìtumọ̀ fáwọn èèyàn kan náà lọ kẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nígbà táwọn tó ti kẹ́kọ̀ọ́ ti pọ̀ láàrin wa àwọn ti tó wa àníbi máa fóònù sàódì kan àníbi máa fóònù káírò máa fóònù kọ́tọ̀ kékin nǹkó yé àmọ́ gbàtẹ́ ẹ̀ bá ti kọ́ mà kẹ́ ní ilmun muhaffal wàhálà náà wàhálà náà ní gbogbo àmọ́ wa fóònù wọ́n sọ ẹ ẹ́ rí i pé ìmọ̀ yẹn ti jẹ́ mùsàbẹ̀ yàrá mùkàlùkàlù tó nísìn olùkọ́ gbà sí ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wa dàrú ìjà pàpà kan ní ìfẹ́ sáwọ́dì ọmọ sọ tí wọ́n sọ so that kọ́lọ́ wà ní pé jọ so nítorí de láàmì gbogbo ilẹ̀ ẹ̀yin kẹ́ wá mà tàbàkọ́hó ọ̀bùlà ń tutù wọ́dù ẹ wá mà kẹ́ ẹ kó tó fi sọ èèyàn gbọ́dọ̀ wá ìmọ̀ kó ti nímọ̀ má gbéra rẹ àti ibi tí wọ́n ti fi ọ́ sọ̀gà kó tó mọ̀ because immediately tó bá ti mọ̀ kódà ìdánilẹ́kọ̀ọ́ ní wa mọ́ tó bá ti lè fi ọ́ sọ̀gà kan káyipé nílùú yín nìsíyìí lùtọ̀ wà náà ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọn á ní ọjọ́ ọjà fà tẹ̀síìrì lù kò sì máa kankan wọ́n ti wá ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n á ní máṣá máṣá lọ́ba gbé lọ́mọ́ tí wọ́n ti wí ọ́n láwà ní. ẹgbẹ́ láwà ní tí wọ́n wí ọ̀kan ọ̀kan tuntun ìgbéraga láwà ní aṣọ láwà ní ìgbéraga kò ní wàá lè lọ kẹ́kọ̀ọ́ mọ́. tó ọ̀wá jẹ́ pé kàkà kọ́lọ́ kọ́mọ̀ ọmọ akóògùn ìpè tá a bá wí ohun tó bá ṣà wá ní ẹ̀ tá a máa fi pa tiwọn jẹ́ nù. tó wàhálà ni wọ́n bá ìyẹn gbọ́dọ̀ wá mọ́ èèyàn gbọ́dọ̀ wà mọ̀ má du àti dépò àmọ́ máa du àti nímà tọba nímà òdépò kan òdépò kan yóò wúlò kan yóò wúlò kan láyé yóò wúlò kan lọ́la òkèèyàn a kì í wá kọ́mọ̀ nítorí kálíbà ti pa wò a kì í kọ́mọ̀ nítorí kálíbà àwọn èèyàn nìkan kan nítorí pé tọba kọ́mọ̀ nítorí eléyìí ọ̀ràn ni ọ̀jẹ̀ kan lọ́la òkèèyàn èèyàn kọ́mọ̀ nítorí kó lè bá àgbà ìmọ̀ kan kú lára rẹ̀. kó tún tara bẹ́ẹ̀ gbanú kúrò lára ló máa nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá kọ́dá kùn jọ fòfò wa mánà fòfò wa ti kún gẹ́rẹ́rẹ́ ó fún wa ní ìmọ̀ alágbàtà ọ̀nà wa lọ lórí àti máa fi sáà má ti wà ó kò sẹ́ni tá à ń gbọ́ táwọn ìdá rẹ̀ fún wa ọmọ tó ní balẹ̀ jọlọ la pè ya subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk látàrí àwọn ọ̀dọ́ ilé pa ǹjẹ́ ìyá ni wọ́n lè ìyá ni jẹ́ bí aṣojú tó bá wọn lọ́dọ̀ fún mímọ́ pé ǹjẹ́ ara ni olùkọ́ náà ti fẹ́ lè yẹ nǹkan bí pé látàrí bá a ṣe lè ṣe ìwọ olóhùn sí ní ìjẹ́ ọ̀lẹ́tì láti yẹn lẹ́nu. kò sí dọ́gbọ́rọ́ kò sí dọ́gbọ́rọ́ pé màtí bá rí pẹ́ẹ́nù kan ló lóhùn kí tóun ká ta ẹ̀ tó ọ̀rẹ́ kọ̀ọ̀kan ó jẹ́ ọ̀pẹ́ tí a fi wọ́n tí ó jọ pé à ń fi ń yí àwọn èèyàn tó lẹ́yìn tá torí rẹ̀ irú rẹ̀ wá lọ́dọ̀ àwọn hànàfíyà àwọn sọ pé sábà tún pè wọn àtúbà tán kò burú ká tún máa fi sẹ̀kúwì bí ká máa tọ́jú àtúnṣọlẹ̀ àtúnṣọlẹ̀ nínú ìdàpọ̀ nǹkan tó yóò jẹ́ ní àwọn pé sàárẹ̀ àgbàlá ọdún tẹ̀síwájú márùn-ún. ike alákùnbọ̀rọ̀ díẹ̀ díẹ̀ kí òun àti gbogbo orú àwọn kan yẹn ọ̀tọ̀ àlùfà irú rẹ̀ náà ní kéfẹ̀ ọ̀nà gbé kéfẹ̀ ti mọ́ kíláàsì nígbà tó súnmọ́ àsìkò lẹ́yìn lẹ́yìn tẹ́tí pẹ̀rún tán àbí kó di pẹ́ pẹ̀rún láti fi márùn èèyàn mọ̀ pásìkò òun ti súnmọ́ bídà. ìgbógbó ọ̀pọ̀lọpọ̀ àwọn sáà ń àwọn ọmọ because problem tó wà nípa àwọn yẹn ti dà pa àwọn ọmọ sẹ́wọ̀n fún wọn ní ní gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ní nàìjíríà ẹ̀ ẹ́ fẹ́ fún gbé kíkẹ́ lóru lè má ládùúgbò pariwo gbogbo yẹn lé àwọn kan ní àwọn èèyàn lára ẹ̀kejì bídí àlọ́ kẹ́ẹ̀pẹ̀ wọn ti tó ẹnìkan á gbàtẹ́lí pé kí sẹ́ẹ̀tì títí òní burú pé tẹ́ bá ti kí ọ̀nà kí èsì pé ń polongo pásítọ̀ òun ti tó lópin ìgbà tó bá ti gbogbo ará àdúgbò fẹ́ gbọ́ kí sẹ́ẹ̀tì. nítorí ìmíní lára wà ní láwọn òsì kẹ ènìyàn lára làbọ wọlé ọ̀pọ̀lọpọ̀ wà láwọn ní nàìjíríà lórúkọ fún àwọn tó ti jẹ́ kébi yá ni wọ́n tún wọn mọ̀ wọn mọ̀ rárá kódà ó mú kọ́pọ̀lọpọ̀ jàmá wọn táwọn èèyàn wọ jàmá wọn yẹn ó mú kán ní mẹ́mbà pépè tí wọ́n gbé sí lóru tí wọ́n gbé sí lóru tí wọ́n dáhùn èèyàn gbádùn náà. pé àbúrò àgbo pé nínú ìtàn wọn ni wọ́n pé ìgbà tí wọ́n kú tán àwọn ọmọ wọn ni wọ́n jẹ lẹ́sẹ̀ àwọn ọ̀fẹ́ tó bá ní ìdìmọ̀ tó tí ẹni tí ń mójútó bá lọ tí nǹkan yẹn sì wà fún gbogbo èèyàn tó tó bá lọ àwọn ọmọ rẹ̀ náà wà ní ní tòmátì láti lù ẹnìkan ń pè ọ́ màá tó kú ẹ̀rọ pé òun kú tètè ojú pé ládàá wà ní ìṣúra ẹni mọ́lẹ̀ ìṣúra ẹni mọ́lẹ̀ náà ti pè òbí pé wọ́n sọ pé sáàrà lè débẹ̀ láì tẹ̀mùjẹ àbá tẹ̀mùjẹ láti ìṣúra ẹni mọ́lẹ̀ wà bẹ̀ gbogbo ní ọ̀nà àti dásìkò ní wọ́n ti tẹ́tọ́ ọmọ pé ọlọ́bẹ̀ bẹ́ẹ̀ ni tẹ̀lé máàmù tó bá gbé lè máàmù ọba tẹ̀lé máàmù lẹ́kọ̀ọ́ ti tọ́ ìfẹ́ délé mọ́mọ́ síláṣí kan ìṣúra ẹni mọ́lẹ̀ gbogbo tí wọ́n bá ti ọ̀dà bí àwọn èèyàn yòókù lọ́gbẹ́ tí wọ́n bá bá wọn ni ìwọ́n máa sáré padà lọ sí ibi tó ti kírun fáwọn èèyàn àmánà tó sábà wọn kú kò sí dọ́gboro kọ́lẹ́ kọ́ ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ wọ́n fi nǹkan yẹn náà lọ àmọ́ tó bá ní competent sábà kójú òsùn. àmọ́ tó bá dá nǹkan rẹ̀ wọ́n. ètò wa wọ́n á àmọ́ bá wọn ju kàtà ọ̀kọ́ ojúkù rẹ̀ jẹ́ láyé rẹ̀ ẹ̀wọ̀n kí gbà ti máa fa wàhálà mi àbí òye ẹ̀ní ìtẹ̀ni kàtà nǹkan rẹ̀ ni wọ́n wá sọ pé o má wàhálà nígbà tá a bá rí inú ọmọ tó lè àwọn náà ni kọ́ máa for the àbí òye wa àmọ́ nǹkan na ló fi jẹ́ pé nísìnyí mọ́tíláṣí ẹ̀kọ́ pọ́blíkì gbogbo ẹ̀yìn lẹ́jọ́ dáwọ́ lẹ́jọ́ kọ́ ẹ̀yìn lẹ́yìn alẹ́ máa mọ̀ ẹ̀yìn lẹ́yìn akíní tọ̀ irú eléyìn jẹ́nẹ́rálì tó máa bẹ́ẹ̀ ti lè máa mọ̀ ẹ̀. tó bá dé pé nìkan nǹkan rẹ̀ láyé bá ti ní máa ti lè máa mọ̀ lọ́ọ̀yàn lè máa mọ̀ láyé. yóò fi àwọn tó bá tó bá jẹ́ ní tẹ̀lé máa mú rẹ̀ tó bá kú àwọn ọmọ rẹ̀ náà ní tó bá kájú òsùn wọn nù wọn lọ bá lọ. àwọn kájú òsùn àwọn ọlọ́wọ́ ẹnìkan wá tẹ́lẹ̀ ẹ̀ ló dá wàhálà lẹ̀ àwọn ọkàn bọ̀ from nowhere ọkàn bọ̀ wájú bẹ́ẹ̀ tó bọ́ sírí láìjọ ẹ̀fọ́ wa lọ bẹ̀rẹ̀ ìrọ̀ ló sọ pé táwọn olówó bá fọ mọ́ọ̀sì kalẹ̀ bákan méjì nínú sọ́jẹ́ káwọn ọmọ rẹ̀ àwọn ní ọmọ kírun bẹ̀ àbí kó ti jẹ́ kó lọ́lọ́ mú ìmáàmù àti wàá fòfin lélẹ̀ ìmáàmù tí ó kírun ti bá a bàbá yóò sùn àgbò Gracias. àlàyé lẹ́yìn lọ àmọ́ kẹ̀sì mà láti sọ̀kọ ọ̀sọ̀ ọ̀sọ̀ àmọ́ kò ní gbọ́n sókè náà ìjẹ́ tí kíkẹ́ ìjẹ́ bí alápàtà ẹni tó wá pẹ̀lú tí ó tọ́jú ní àwọn ìgbàlódé. láti sàlàyé rẹ̀ lọ́jà kú. ìyàwó àtẹ̀sí ní àgbẹ̀wá tí mo bá fi bọ́lọ̀ àtẹ̀wé kí ló ní ṣe pẹ̀lú. kí ló ní ṣe pẹ̀lú àdéhùn fún ìdánwò tó máa ń sọ pé àbíláàbù kọ́ òun ni yóò máa tún lóru bákan ní pé àbíláàbù ni màtí. àti sàlàyé rẹ̀ kan lónìí lónìí olómi àtàlàyé àti sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ ní àgọ́ àyà àìsí ẹ̀ ní àgọ́ ìtàlẹ́gbọ́ àìsí ẹ̀ lónìí. tí. ìyàtọ̀ àmì. wọ́n fi hàn ọ́ lójú ọ̀rọ̀ àti mọ̀lálà àdìtà náà bisọ̀rọ̀ lọ́wọ́ àbísọ́lá náà ló mú àmọ́ wọ́n ní jẹ́ máa fi hàn ọ́ lójú ọ̀rọ̀ ọlọ́run ọba ló fi hàn àtọ̀dọ̀ ọlọ́run ti máa wá àmọ́ mọ̀lálà àtọ̀dọ̀ àwọn máa wá. ẹnì pé léde yorùbá wọn kú pé àlá làmọ àbí òye wa léde yorùbá àlá làmọ àṣẹrí àti fẹ ìdí wa àti fẹ ìdí wa sọ wípé tí ọlọ́run ló bá ti dáadáa fún ọ eléyìí á sọ pé wọ́n fi hàn mí tọ́ ọ bá ráì dá wọ́n sọ pé mo lálẹ́ so ìṣẹ̀rí àná la fi ń fẹ́ ìdè wa lójú but ní yorùbá lẹ́bù gbogbo àlá náà làwọn so àmọ́ lábẹ́ ìṣẹ̀rí à á rí pé ìyàtọ̀ ń bẹ láàrin àrùkìyà àti xulù àti àti xulù pété àìdá wọ́n fi hàn lójú oorun kí lórí àgbẹ̀bí pé yóò ṣe fún yà yóò ṣe fúnra rẹ̀ àbí tó bá pé jàmọ́ obìnrin ẹ̀yìn ti ti mọ̀ pé jíjẹ̀ ọkùnrin àti obìnrin bá ń kírun ṣé àwọn àìsàn kókó obìnrin ṣe pọ̀ ọmọ ṣe kírun ìwà àti ìyàwó rẹ̀ lẹ́yìn ọkùnrin wọn ló ṣe pọ̀ ọmọ náà. bẹ́ẹ̀ ni bọ́lá ti ṣe lẹ́tọ̀. ọ̀sẹ̀bọ̀ náà tún kẹfẹ́rí ọ̀sẹ̀bọ̀ àníjẹ torí tí mùsùlùmí náà máa ń lọ lé àwọn àlùfáà tí ọ̀sẹ̀ kù mùsùlùmí má tó bá ti gba àwọn bóòdì kẹfẹ́rí kátó wá pé kẹfẹ́rí ni ó tún wá ti kúfúrú plọ̀ sọ̀rọ̀ kí lẹ́yìn ẹ̀ ó ti ti kú dáírà tá à ń sọ̀rọ̀. ǹjẹ́ ọ̀tọ́lá tàbí kásẹ̀tì làwọn akùnfin ọ̀rọ̀ tẹ́ ẹ̀yin ọ̀fẹ́ gbaládàá. sáré bisọ̀rọ̀ lọ́wọ́ àdúrà tó kò sí jọ́ gbọ́ ohun ẹni tí ń pè ọ́ èèyàn abájàn èpè àbí òkúta àbí àbíkọ́ jẹ́ ìfún tó bá jọ jọ pé dàgbé ya wọn lọ gbé kíkẹ́ kékin wọn ní ohun mọ́kànlá wọn fẹ́ gbọ́ ọlọ́run fẹ́ràn nàìjíríà náà ohun rẹ̀ ń ìyàwó dùn lẹ́yìn ọkọ wọn àwọn àti. Raka mẹ́rin. àkọ́kọ́ ni pé kò sí òun tí ń jẹ aṣáájú nínú ṣẹ̀ríà ṣùgbọ́n sọ láti sàràwí ọ̀wà kìyàmù lẹ́yìn ọ̀wà kìyàmù Ramadan ọ̀wà aṣáájú bá wà. torí ẹ̀ la sọ pé téèyàn bá ń kírun yẹn tó wá ní wọ́n lọ́mọdà ní aṣáájú lọ́lọ́mọdé tó ọkọ̀ sí. ó ti kí ìṣá ẹ̀ abakọ́ ń ṣé o lè tẹ̀lé ìmá pẹ̀lú àníyàn ìṣá ẹ̀ bẹ́ẹ̀ wà á tẹ̀lé pẹ̀lú àníyàn fún kí ìṣá ẹ̀ àmàlàkà méjì péré ọmọ àti wá sí méjì tó ń bá sálámà gbọ́tà tá a yà wò ní sálámà wà wá dìde wá tètè mọ méjì tó kù wá tó bó ti sè é eléyà ó túmọ̀ sí pé kò burú sẹ́ni tí ń kí ọ̀ràn ẹ̀ kó kí lẹ́yìn tí ń kí náà tó lọ kéré bí àwọn jọ̀mọ́ àmọ́ àrùn kẹ́sì máa ń kí ọ̀ràn yẹn ṣáì lẹ́yìn rẹ̀ nígbà tó ń tún kí nàbìlà subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha wa atubu